إن الحمد لله <clears throat> نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ya komori abo anaike ọ mee ka yalenya nwe ya tụ ene ekweghị ajin anyi anyị ohuri hena enu hɔ jumadal awal awa wele me era 1438 ana kontro mori sallallahu alaihi wasallam a hijira horo maka na medina dasaru ho ibo ihe na ike anyị uhuri hinan ina ọwa era 2017 ewe nisawe ọnọ itamamul minna fi fikihil kitab wa sahihi daki babu ne ka dire ma ya almashu ala alhufain yani oidin sisha adawa o hufa na ko do kutwa o socks oni ana shaji onobe ahkamul ghusl yani okale anaike obe inile inyaho daki awalan oni papan masruiyatihi onyo ananyo ni sheria ka in aani ke ahunyana daga kawla allahu ta'ala omori yanu na baba na ọka wa in kuntum junuban fatahharu ana be ke oyi ni janaba ne ana be ka enyi oyi ho oza o bawra tora ko ho fatahharu wonene yani wana ni janaba anyo ka baba wa hunyana wa qala subhanahu wa ta'ala omuli non ne bando ki fatazilu nisaa fi lmahid yani jisikuwezi yonyenene anaika enyenenen eyini suwa eyele wala takrabuhunna hata yadhurna asuka goro wanene akenne monene yani enera mesahuna nyono lera hwin ijana doeka onyeno non ora nyewan dako والحديث في ذلك كثيرة أوكي حديث أنا كأوبي إن ليه ọ daa, anaghị n'inyahụ kafi irọtụ ọ ruru, ma sukorọtụ filibapu, anaghị ka a ma itama ịna-uzi. dọkịta anị yanu, ọ gwọọ ọ gwa gosu, sebisa na ka ọ mee lele so ka eji so na ọ na-abịa. ọ ije isonoghi na itwela, ọ kụrụ abụ iwu ajị bị, ọ kụrụ abụ lele so ya ka ọ bedo onwe. ok yajib al-ghusl fi halati al-atiya aw babu kulwin in ilay ana ke aban zana ban ni sana ban awalan oni papan hurujul mani ana be ijima ni ajina to eben yani inyana ke ajina we inda shahwat al-kubra ijazula yina na ke ayina banya wa dhalika li hadisi ummu salama yani ilay onan ana man shato he ana shoje أنا بحديث أنايك أم سلامة رضي الله عنها آثبا آه، كأن أم سليم يعني أم سليم رضي الله عنها أم لينا قالت أكاكي يا رسول الله وانت مولي صلى الله عليه وسلم إن الله لا يستحي من الحق ومولي سبحانه وتعالى أما يهي من الحق إن زي زيك فهل على المرأة الغسل إذا احتملت anya onye na-eka onye na-owenyi anabika onye nọ n'ọrụra kọla na am don pomori sallallahu alaihi ee doka eh yani anya onye na-eka onye na-owenyi anabika ọrụra iza ra'at alma anabika orin yani ọzọrụra ka anyị sajina na ne nwan yani inyo no jina warụra ka ọrọ nọrọ ero ọnụrụ ọnọrọ ewura ka nye na eru ama ijọ ha enyi sajina bẹ ne wan ewa jibi ya wika wen ọnọ ndure ya ọntụ mori sallallahu alaihi wasallam ọ mee condition ka izaro atil ma ana wikore kinyara ajinebe wajabat alaihi alghusl awra abu wajibi ya ko wen فقال أم سلمة أم سلمة يعني أهد أم المؤمنين

لك وعن أبي سيد الهدري رضي الله عنه أدهن أبي سيد الهدري بمولي هنا أن رسول الله صلى الله عليه وسلم فلكترنت مولي مولي من هنا دولة موها قال أغاك الماء من الماء إننا يكو ذوذا أغوك إننا يكو جنبه أي الغسل من هروج المني أنا بي إننا ذوذا كأبابا وكو ذوذا سمع أغوك مني أولا توهي فيجب الغسل إذا خرج المني بالشهوة من ذكر أو أنثى أقوى ولاية سكول هوني إني جنبه إجي من يوجنبه بالشهوة للايه من ذكر هون ونروايا أو أنثى أو كنينة في يقظة باهي هاد يعني أي صلاة دليل جنبه أو نوم أو كوا صلاة إلا أنه يشترط في حق اليقظان أو أما ame ido ini ọ̀nà ìka yìí ẹ sọ̀rọ̀ abóhe hàn aṣọ́ọ̀rẹ̀ bẹ̀ṣáwá wọ́pùtì horo jìhìn yàní ọ̀nyẹ̀mbọ̀ fìlàn ká yàní ọ̀nyí uhínì àn ìdùnnú mọ̀nà ìka yìí àfẹ́ jìnnẹ́bẹ̀ dọ́kù wàl ibrọ̀tù fi zálẹ̀ ẹ̀dá kàrẹ́ ọ̀nàn fi horo fi wàl ibrọ̀tù fi zálẹ̀ ka horo jùlmọ̀ni ẹ̀dá kàrẹ́ ọ̀nàn ọ̀nà bẹ ìjì mọ̀ni àjìnnẹ́bẹ̀ lámùjá rọ̀jẹ̀ ẹ̀tìlá ẹ̀wẹ̀ ọ̀zọ́rọ̀ rakẹ́nẹ̀. yani jimani ajinewe amani loki fala witalama walam yahruju almani fala guslu alayhi ana weka ororora mani ole bajinewe ezenyi inyo yodono umarora wa kani yenwa enyi inyena ke ojinewe yani ijono enyi inyena ke ozaw anake owajibi بعد يقظته فخرج المني أو خرج بعد استيقاظه فعليه الغسل أوكي أنا بكا أزور يعني نتالي كان أوكي أنا بكا أزور سوف لما نرى di mani ba najna to en ab ko hora o jina be o le monora hara anyo yo ke win yani talik dok wa iza wajada maniyan ana bi kaweli maniyan wa wale mabinu wa boro o ka ana bi kaweli mani wala yazkur ihtilaman wee ma ita ma ka warora wajaba alaihi al-ghusl alenye ola ale wajibi ko wen na biya sallallahu alaihi wasallam au kan nibi umuri amengora mo kal ala ruyatil mani yani ro kale ono bi enyine ka enyi enyi suzo ka anyinye na ke ola Dọka ọmị mastadala bihil ulama, e ya ala itirati shahwa ene ka anyo enani ka anyi do inani ka e aje were ayo hine yani anyi pili ni ayo hine inda hurujihi iji aji nebe ma rawahu ahmad bi isnad hasan an ali ana wi hadisa na ka imam muhammad odobe eri ki na na ka uzana ikoloda an ali ono wi ali radiyallahu anhu umulu inaila qala wa ka kuntu rajulan mazaan emi wujanaru ana ka o hulali mazi ake mazaan yani jamu maze ona bi inyana ka oje na be inda shahwati sugra ijuzu raihi ne da ka yuna na aciyan fasaltu nabi sallallahu alaihi wasallam doni han nabi usain faqala da nabi ka iza hazafat faktasil min janaba ana bi kinyana jinebe inyawe na ka ororo ayko inyawe na ka on raihi ne ba hulan on to mori sallallahu alaihi wasallam da ki faktasilu min aljanaba yani du ko nyi hono janaba wa idha lam takun hazafan fala taktasil ala bi ka o mejine be on ma be we fi la yine nan waya me meto ya yani jono inyo e hola sa ayo hina sasa anna na ayo hina sasa no mani le sa mazi mi ka mazi e jani waya me jine be dok wal haz ake haz huwa ramma ana isa me jitin ameni sa to ha dok wal maksud so mina be ujudi shawa iji ani ayo hine ai hurujuhi ọtọ hẹ bidun ni illa ẹbẹ anyi ẹnkata ana ẹkọ ọṣẹ ọtọ hẹ wala marad ẹbẹ nwọle wala ṣẹyin ẹnyi sẹnyẹ nyẹ náà ẹka ọṣẹ ọtọ hẹ yani ayé hinẹ ọmọ ẹkọtọ hẹ. قال شوكاني إمام شوكاني رحمه الله عليه دك ولا يكون بهذه صفة أكما هني أبجونا إلا لشهوة أبي جزاي هني دوب وانا توه أي هنا شاتوه دك ملاحظات إلى أنا كأني كيا سماني جيمو

yani ebe ijoda ame bahura osanan wa man filan kenan da kawa ya ten doki saniyan ogoho wa idha haraja al mani bi la shawa iji mani ojina we de zenye ayo hine inan li illa agobe en kata aw darbatin abikabetun maybe e tuache dome ka ochono dome ka ojina we na unahu hadha aisana iko we sonan fakoda fada ibnu taymiya ibnu taymiya ora se ire ya nanya ifaniwe kai annahu fasid ka edaruke nawin

yana kodoshi nyihu inyana washo ho wa nwa duwe nereka mani aida kawa wasne won do kwale ma woro jine to ebe yani dono ye ne ekeba wajibi ya be kai o wale malene tinyuhu tinyuhu رابعا أو هنا إذا شعرت المرأة بهروج المني رجل من فرجها أنا بكا أونين أني فيلنا أونين إيه أريكا مني أنا بكا

auto nora onora na hwen kwere do na le ina ngwa do ne filan kai anyi sa jina to ebe enyi ngwa anaika oban oba yone oba ne ma to e badal gosul o le monora hwen aw asnahi o o ma fala yajibu alaiha alghusl e babole ko be hwen wa hal yajibu alaihi alaiha ama o ma ne ya wajibi awe o kanye oije nwunye ide ọnọye wal ahwat eni sirarahu aludu ọnọye ka ọzọmarwalan wakaza hukum fi mas'alati sabiqa aba melewin ini ire anai ka ọdọ wede ọnọ ka ini re ọnọ rusun yani wase nyi ho amma mani wa na dinawe yani anye ahankata ini oyi mọlọla. ọnọ da sinyi oyi sere da ha hun lenka ahankata no ọnọ be ka do malola dɔke eh, homisan kɔla shehu ibnu saimin rahimahullah yani shehu ibnu saimin umulya mayamba oka iza staikoza min naumihi ijozo ha huna ran fawajada balalan dole ka enwani ohoro yani enwono wet la yazkuru lahu sababan oye on nyambole konorura oye ey sababi ono mansiya oke fala yahulu min salasi halat okorono oha hunire tanaban alula oni papan an yatayakkana annahum mani ona wika uhure to he yo kai yani isani to na ni sana ina chanan mani yowen enyina ngowen fayajibul gusl ala wajibi to ala so no ma boko wen sawa'an onyonyo wen zakara ihtilaman amla bo ta mai konoruran abi o ta mai konorura yani mawele nyina umaiz umaiza mare wele kawa holo ejuna azamare we discover kai agwan meme umu me iza mare enye eh, mbele kinyine mwa sana ben dan amane ah, ra hure to heo wajibi awe kawa hunyi wata mai kawa roro weta mai kawa roro au mare leda doke sania agwawa an yatayakana annahu laysa bimani yanu meza ado jagure do iza mare o hure to heo ke mani awe fala yajibu al-ghusl akwa mane e eh, wajibi awe kawa hunyi

yani isana oyi holo nu eran ana ina tawan mani yo be na biki heye oki fa yataharra do ko ko maso wori kai ono zama ono ye yani bi o ino jere ka o maso wori ho po no nyu katan fa in tazakkara ma yahillu alayhi annahu mani o ka ana be ko tamai isana ka o o suzo kai mani yo ben fa huwa mani o ki mani yo be yani wata maika eye eh, sa eh, onye mbo wata maika wa rora ila hoyale okay wa in tadhakkara ma yahilu alayhi annahu madhi ama awe ka sana le tamai bana sazo kai bana kono me ka wele kai madhi awe no fa huwa madhi ijana da ki madhi awe wa in lam yazkur shay'an ana kan satamayan fakila alanya ka yajib yajibu al-ghusl ihtiyatan ila ila sawabe yoko huwa agwa sinyo isere wakila la yajib dala ni ke e wajibi aben azman ka o mebe en sharhul mumte ala zad al mustaqni anu saimin rahimahullah alayhi ana tala doki sadisan ana to o hinan iza ra'a maniyan fi sawbihi ijozole enyinenwo eni atan walam yuzkur ma takana ihtilamihi o tamai umana kai ono sarora فعليه الاكتسال أن يكون ويؤدى كل صلاة salaha min ahiri naumatin na oke anyoyo ko hwenyi doba habe isalo direma anaika oku yani ini aro nabi wewe dire do kusali subuhi dai ka ume kuzuhuri sa no wa anawa wana swala around 10 o'clock sala na kunyele ya no we kucha eh ana kunyele ya no be izuhuri gbawa na asana bɛ ɛlɛ papa n'a ka mojibatu gos o mɛ ki inyi ɔyihu ɔba babu tura da so saniyan ɔgɔhwa ɛltikɔɔ hitanain ɔnɔ bɛ ijahu wɛnu wɛni eba oge. yani ana bɛ kɛnɛ gɛ ɔrɔ a wajibi ka ɔwɛnyi ɔnɔ ka iza jami a rɔjulil mar'a bi an gɔya ba hɔshafa oke ijojo nọrọ ọ mmebahuru arịrị onyene dena bika okwe katọnọ yani iresu ahịa nyisha na wọnọrọ yani rasu zakar ka mila aba nọ ma ewo ya abọ ọrụ ebuhie filfarj ọrụ ebuhie na ahịa nyisha nyene fakọdụ wajabal gosulu alehima ọrụ abụ wajibi ya na ịwa kennewe sawa an onyonyo ben anzil am lam yunzil bi nyina nwa ben arikobe sana yake elefa nole bu hina hen shanyana inyo kura bu wajibi وذلك لحديث ابي هريره يعني الى ان منص جاءوا حديث ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم كن النبي قال اوكاك اذا جلس بين شعابها اربع اجوا اياتو اني اوغان انا يعني كنايه عن الجماع يعني بعد ذلك هي دولك امان جوان كا اوغان دانك اوغان اوبانا تهوان anumun kan ma yani bulugun ara mi umman ya sai da sun majahada ala manna danya saboda na ko ba na men faqad wajaba alaihi al-ghusl ala wajibi ya ko wen mutabaqa alai hadithana hadithu buhari wa muslim yan ini walil muslim ini riwayi muslim fihi ziyada anya da to ana ko inan wa in lam yunzil o da kare asinyi na wujinabe sora be wajibi da ko wana aisha ta radiyallahu anha ala da hono be aisha radiyallahu anha qala da ka qala rasulullah sallallahu alaihi wasallam antum bo muri ko muri me ngora dare mo haya iza qada baina su'abiha arba ijo wana ya to ini ogogana na ke no summa masal hitan al hitan ala man ahuwa no wene de kanyengon faqad wajaba al ghusl inyara baba boyo dak wal maqsud semin saseka seska wa understand sesko yeu ini oigaka bi iltiqaihi tan yani ahowenu beneba doge almahazzatu kama fi riwayatu tirmidhi ana bi ka de mani bi ikenwo yani de mara kura kutebe asman kome be ini riwayat tirmidhi yani iza jawaza ijara parahu ana bi ka ora nwo ahana ka wa howen benanye ne onri onoro ekura maniba asaka hayen dako ala hadha wakatile sasa nan iza wada maudu hitanahu ala maudu hitanuha oke jo wa so ahuwenu benonoro dasho tini ahuwenu benonyenen walam yakun ilaj okanana wika onwon yani wa masu kakene onwon ọkụ walam yakun ilaj wa idhal yani eleba nwo we ka nwo ine fala gus enyi inyo iho yalono bil ijma' yani ijma o chere ntebe aro wen e man chere ntebe tenan yani wa man kanyo kene amore banwo dokal malhuza ila naika awal kayasirere law bashara rajulu zawjatuhu o kana rika onoro o belu sanima he yani o belu ma he wa adhala ma dun al hasafa dana rika isana wo e e levetu ehwa okwa okay au bashiraha baina fahizaiha awika o bere ma hedai ka inu shane yon fa amna dana wika a hono no ile sona men di mani enyi ne wonoro dojina to en fa dahala al mani fi farjiha manyonon o mejina be dona nguni a henyu si onyenen wala mtumni hiya ama na wonyene inye rebajina hune wanwe okay fa la guslu alaiha fi halatayn yani enyi enyo iho yo ene ile ewo non obere ma he o se wan kanye amore wa won awi ko obere ma he inusian o se wan ma he na ene wan di oni oni imanion jine hore wan ben manion no do na nguna he nyisi na abo onye na ma oni ele ba won ona onye na enyi na won jine hore wan be wala guflu alaiha alaiha fi halataini zenyi ka yoka wa wajibu alaiha

anyo na nanyo ida hono wanye na ne ansar ohia mazawa kai ase ni husire ini adinen eno no wana ini isohowa anaika o meki inyo wajibiara yani ije ahoban wana ba okanya salisan ogwahota enkita odamul haid wan nifas ijanyi haid anyi osohwe on lanyo no dare ijozo mozi ijoda okay matan kota adamul haid wan nifas ọkụmọnụ afeje anyị heid ọrụ anyị nifas anil mara hụnụ wanye na efe inna hụ ya jibu alehil gusul ọrụ abụọ jibi okowen daga fa ana aisha ta roja allahu anha ada hụnụ aisha bụ mori na ila anna fatima tu binta bi ka aweli fatima falakta aweli fatima na bozi abi hubes ka na tastahadda ọzọbịa na ka ọhụrụ ale anyị istihadda ọrịa me anyị esuhwan da anya nya nabarị ma anyị ji na ebe فسالت النبي صلى الله عليه وسلم دوها النبي حسين فقال ده النبي كذلك إرك أصنع ونينايك يعني إني بين يعني هو أنايك أنياذي إذا أجنى هورن دوك وليست بهيدا أبي إيه هيدا أوي فإذا أقبلت الهيدا فداء الصلاة إجاني هيدا وهو إجاني صوها وهو نبي صلاة تتاه waiza adbarot ana bika anyono ora na faktasili wa salli yani du huin do wa kusala dok wa talhaqu nufasa bil hayl o o mani zuge o bahura yani ile anazo anyi nifas ono leze anyi haydin ono mdoka o bahura yani a join an a segengu bal yutlaku ala nufasa haydan okay a generalize ana akaba be yani kin eh, nifas ile anazi hey don redan kama ja fi ba'd al hadith asman kama bayni hadith enye aidan awa mele fa hukumuhuma wahid okay okale neiba damul head wa damul nifas ile nyonyo dawan isana na the head o letwa inshallah o wale mai sere eh ile yo hey don le ni fa be in ana ai ba be de oh, eh, no me ba sis kono se be len kene sai me ka enye onye ba ba botora le so ona tan wa ko ben dokiro be an ana al maut ijuzo su o kanu mu ati al ansariya radiyallahu anha ado hono be onye ati aba na ba ni ansar ina anna sallallahu alaihi wasallam onto me dale mo ha dahala alaihi na hina ujane onyene ose tete fakola don to molio kaka exilnaha salasa nyina nin wenyine opeta au hamsa au kupehe au aktar min zalik au koruna wa idha ra'aytuna huwa uwe memeleni yani wewe oleni kae au roka huwa hunawa قال ابن حزم رحمه الله hazim ابن حزم الأندلسي أكو وغسل كل ميت من المسلمين فرد ولا بد o ya bokoko morihi ana ka tete abba bawin ezenyo jere ka kabora bedomen fa indafa na bi gairi gusul ana ke ne doze ehwenyin ahraja abedo to to wala budda enyo jere ka mada ma yumkin an yujadu minhu wa yuksal ana ka ni sai da wenyi illa shahid susu morihin be ya kure desun alladhi qatalahu al-mushrikun fil mu'arika anai ka mushriken ne wo zire kon yani shahida ro amma na ka den anai ku zire ko ya dawon famata fiha dosha yatainan fa innahu la yulzam ghaslahu e zugala kai e wajibi kai a huweni e zama huweni abe menene wan dak wasayati ahkamul ghusl al-mayt fi abwab al-janaiz insha Allah yani ere nwa abire non aba me ha ya no na ba ini uzi anai amemme ehu ọkara ya na-akọ ọbẹ ini nyọ ịhụ ini baịbụl ili nye n'abịa ini lai janaza ozu muri ehi ọnọrọ abịa ịrịma ha misan anatụ ọhụghị ini sana ịka ọ meka ịnyọ ịhụ ọba bụ alkafiru iza aslama ọnọbi kahurin ijọ islam fan kais na asim adọhụ nọbi kais bana wazi asim rọjallahu anhu muri naira annahu aslama kọd islam fa hụ nabi sallallahu alaihi wasallam da nabi sallallahu alaihi wasallam da mo da yan an yaktasil bi ma'i wa sidr ko wenyi yani o wenyi lirenyi ate avio magalia yani anaje osman ke wenyi atoko abia wan akwa na abi hurairah radhiyallahu anhu arada hona abi hurairah mawli na ile anna sumama aslama yani sumama bin usal au islam fa qala nabi sallallahu alaihi wasallam da ni bidoka wan ka izhabu bi shana ni shana ila haiti bani fulan na munu baze ya oza ozi za kaman famurruhu an yaktasil duwa moda ayo kai ohwin ana zo ana ka ozo islam wajibi awe tora le so ka ohwin wal amru yufidu al ujum kama huwa muqarrar fi ilm al usul yani odo na be yufidu al ujub ay fana no be kai ile ile so mere ona bon dak asman ka huwa muqarrar ami hiya pete fi ilm al usul ene eroye a e, usulul fiqh yani uhiyete ijodo e, na we islam yasrifuhu sarif ana e, ke enyi se jesha doda mani ben ora waru wajibi dako wal hukmu bil wujub mazhab ahmad ibn hanbal okay okale ana we ka islam ababa we ko wenyin

inyo bora la hondo ho ame me wen jana bawo laki sadisan eni sana ka me ababu kolo wen guslu yawmil jum'a ono bi oyi wenyi eko hi jum'a اختلف الآراء العلماء في حكم الغسل يوم الجمعة على قولين أوكي أو جموني على لا روحن إني أكالي أنا إكا أوه أو يغني أكو الجمعة تلسولي أي كيوه فذهب فريق منهم أن فايننا نايكا أننا إلى استباب الغسل يوم الجمعة كإيش يو كوين أكوي جمعة يعني أبا باب مستدلين على ذلك بقوله صلى الله عليه وسلم ذلك سسمي هجة سسمي evidence يعني سسمي يتلا يعني أنا ويك أنا تو مولك كاي من تودع أنا عمل ولا فأحسن الأدوء الولا نودا مثلا ثم أتى الجمعة أو لمن نودا الجمعة فاستمع دوستو بتن وأنصت دوكو كل منن ọmọ ahudu bayilẹ gofere alahu ma bẹẹ na juma wal juma ọmọ zuna wataala ọba jebe ya isana ika ọ ini juma tẹni na nguni juma tasa wa ziyada to salasa te aya da wale mada ko ya ya uto sori ko ya tatwa do be o amma iza tuni bat kabair yana ka wa shi baban banchete faqad rataba sawab al hasil ala ma zakara ma aludu aka mo itamai yani utoshenan anai ka ozo onye daika o ita ma yalo lamen doki lakin yujabu ala hadha dalil o kama shohi be ini dalil na seban annahu lam yanif al ka onto mori sallallahu alaihi wasallam o mani ka ono mani ka enyi yo de al ghusl yani ni ko hwen e sana ka e aji enyi yo de ka be ko konya قال الحافظ حافظ رحمه الله عليه وقد ورد من وجه آخر في صحيحين oke a maale dɔɔbe juza hosa inni buhari wa muslim bilab lili labs kaye iktasala yani man iktasala ɔhɔnɔ oh, na bi ka o oh, wen donc ay badala min kawli tawadda yani ɔyɛ ti dɔɔ yɛrɛ so ɔyɛ kɔnɔ ka kaye tawadda fa yahtamilu an yakuna zikru ludu o ka yanyanguza kaye ɔyɛ ka ka ɔyɛ mɔyitama nɔ mɔyitama lɔ la liman takɔdama gusluhu ona ka o dira chi nyam dobe de dobe de dum moy na dobe tu ya no no dira we ni ne no lọ́kì fàtàjà ilẹ̀ àyàdàtì odò dọ́bọ̀rọ̀ tó ra ka ọ̀bàlẹ̀ máa ṣe àlọ́láwẹ̀ intahal kalam ilẹ̀ ọ̀ zẹtẹtẹrẹn. lọ́kọ̀ omi masada lubihi kọlu sọlọ́lọ́ alẹ́ sálám ọ̀yìn sanáà ìka ẹlẹ́yà sí mi ọ̀rọ̀ kì máa ń tàwọ́dọ̀ ayé ọmọlùjọ́mọ́ a ọ̀rọ̀ náà má lọ aláìkó ìjọmọ́ tàbí ha ọ̀họ̀ wọ̀n náà má dọ̀wọ̀ ìlàyọ̀n. ọmọ ní tẹ́sàlẹ̀ falgoslo abdul ọ̀rọ̀ náà bá wẹ̀ ẹ̀yàn ìwọ̀n ní bani wọn. lọ́kọ̀ aljawab òhìrẹ́ ẹlẹ́sẹ̀rẹ́ iná sàn anahu lẹ́sà fi hàzà hadith kẹfẹ́ ẹ̀yàn ní hadith sanan ala iftirọ́ọ̀dì sí hàtìhì dẹ́sọ̀rọ̀ kà hadith sanan ọ̀ jẹ́tẹ̀rẹ̀ dalilun ká nyúlùbí lẹ́yìn ala ìsèbábìl gosun àníṣe ọ̀kà yìí enyi ayi wa ka hon wana fe ojo be donye yoko zo ayi bere leso na bere leso e ke zanyo ni hadisa nan bal huwa mufaddalatun bayna al-udwi wal ghusl oke obanye yan si hadisa nan sebe kana e o be kai enyi ayi ho onyu banye yan obanye na ina kani enyi ayi ho ati alwala so sebe kana wana fal ghuslu afdal li annahu wajib <clears throat> ke alwala enyi ayi ho ononyu banye hun seme agoka e ere leso awen والودوي أقل ما يجزي به الصلاة أما أولي الولاء أويمة أنه بسنة ويهو أنا إكاية أدون ويهي كروي نعم سكسالة أنا بكا أوهانا ذا لكو أما قول ساني أولي أنا إكاية كاليه هو فقد ذهب إلى وجوب الغسل يوم الجمعة enera anini kaye enyi oyi wa koyi juma ababawin wa huwa roji le amri bihi dekon osono je etelen yani eh, adil ibn yusuf alazabi okosono je etelen seme le amri bihi agwada na mbebe inan wali tasrihi bi ujubi atoyi hure tuhe no hure tuhe kaye aka akile ele swawin <clears throat> donc fa amal amru bihi awe roda na ikowe inan fa an ibn umar radiyallahu anhu adohun wi uzumari wa muri hinaire قال وكاك قال رسول الله صلى الله عليه وسلم أنتم مريوك أمريو من ولا دار مهايا إذا جاء أحدكم إلى الجمعة فليغتسل إجاز إجاز نياو نابي نسالي جمعة أذنو كوين يعني أدا دكو أما تسريه بأجوم أكو يهولي توها نهولي توها كاي إلى إلى صوابين ففي حديث أبي سعيد الهدري أو إن حديث أبي سعيد الهدري رضي الله عنه أمريو إلى أن رسول الله صلى الله عليه وسلم fala taron to mori mori o ngona dare mo ha kala o kaka ye guslu yawmal jumu'a o ihweni ekohi juma wajibun ala kulli muhtalim yani ele ele swawe ni abala na ikaye era abalaga abe na ikaye sinyi marora ana kola abela we sinyi marora enyo ayo kokohodo abani juma ababa we tora oleson dokwa alqawlu bil ujub rajaha shaykhuna albani oyi kaka ilere suwabin kuluhin yani oni shehu albani rahimahullah alai ono ka ko jetere hun waraja shehu ibn usaimin dai ka oni shehu usaimin ono le kaka ile ono ono jetere hun yani gujub daka waraji tafsil hadha albahas wes ko bale maina mihahi en research en le anako wan oka banakanian fi fatil bari ini wena fatul bari ana kila fatul bari hun sharhu sahih buhari ana sharhu sahih buhari ani ibn hajar al-asqalani rahimahullah alayhi ana ko oche salisan oko ile ahutana ke osebe ma yahrumu alal junub sai sana ikaye a me nyi sikaye ona ni janaba asome yumkin an nuksi ma yuhrimu alal junub illa mabhasain oko wosi kaya gahi isa na wenyi shi ya na ka e, o ni janaba da ka uza ahera ko wenya ni ni re na ka arho na masawre na juze ba ben ahaduma onyara inan ma yuhri ma ala junub bila hilaf isa na ka me nyi shi ya na ni janaba ka some ana ke zenye ha hinan e zenye ga hinan wasani ogohwa ma ahtalafa fihi ulama isa na ka ono ye ni ene ga hinan wa bayanu rajih minha ati oyi me hahi ana jetere hunan wa ilayka bayanu zalik okone ehahire yana al mabhasu awwal yani oyi kane doro kosa e papa ma yuhrimu ala al junub bila hilaf sai sanai ka o be nyi fiya na ko ni janaba ana ke zenye egahinan ezenye oyi jenwunye nan awalan as-salat oni papa on onovisalan yuhrimu alaihi ada'uha hatta yatatahharu a me ni siyo kai o se salawe a kone yani a ko mo ne qala ta'ala umuri anna baban kai anna babana ka kai ya ayyuhallazina amanu ma hewna na kodo la taqrabu salata asuka gore sala wa antum sukara ana bikawa melekini hatta ta'lamu ma taqulun aka waiso wakanne umuri na wadi ya ya wasi aka ni sala because nyomere ti amoye saka wala junuban ezanara ni janaba ezeze ko sala, illa abir sabil ake ona ikabe chiri parahun yani ona ke eh, onusu zaben hatta tagtasilu ake hwen yani o hwen inyana ikagutlo janaba so ana so ka wajibi awe ka ohunyenon do ba kusala ona ini janaba nana nke wa hure hide nya barwa o ahiyata e, ya na nanyo ka wame aka uhin doki saniya reho wana ka ezeze ke na ni janaba me atawafu bil bait ona wo yi tikara kaban وذلك لقوله صلى الله عليه وسلم أظن بني أي كونن تو مركا كاي إنما طواف بالبيت الصلاة أي جسكاري كعبة صلاة سنة ونا إنسانا إكا ele ya bonon ele enyi ahankata idono ye ni kaye azoyi ni janaba ozoma me almabhasu sani yani ahoipa ohowa ma kana mahallu hilaf bain alulama ana kai owa he ahankata ina kane sabe sana ko aha ahankata sabe sana ha ahankata ina kane ono ye ni fi ma yuhrimu alal junub ini sana ka a me ni si na ka o ni janaba awalan oni papan qira'atul qur'an ono be oy ku qur'an aki zahaba ba'd al ulama ani paino no ye nana kene na kai illa anna al junuba kawla na kai ni janaba la yaqra'u al qur'ana awa ku qur'an mustadillina ala dhalik dai ka sasi mu ya tatila sura no bimma rawahu ashabu sunan an ali radiyallahu anhu ana sanai kai ana kai andi sunan yani ibnu majah tirmidhi hun wi ali kol ah, aka kai e kana rasulullahi sallallahu alaihi wasallam o bi kon to mori mori mi ngona dare mo haya yakdi hajatuhu ona meta hone ilaina wan yani oni he ثم يخرج أول من دطه فيقرأ القرآن دق قرآن ويأكل ما أنا لهم دليل إن ويه ولا يعجبه أن يسيبه warubama kɔl ijanida e wa kai la ya hajizuhu min alquran ɛyani e sɛ boguwa ɛyɛ e hɔn quran shɛyu ni sɛ nyani laisa janaba ɛyɛ hɔ bi janaba kɛnɛ dɔk wa haza dɔafahu ba'du ahlul ilm yani hadisanan ipayini ɔnɔ yɛ ni ɛnɛ ka kɛ dɔyi fɛɛbin o yɛ hadisanan ni asman ke imele watailan wal hadithu dɔafahu imam muhammad imam muhammad dɔ tadifan wa dɔafahu albani di albani dɔ yɛ dɔyi fanin ini تمام المنة في تعليق على فكه السنة لكن وحسنه آخرون مدني أذننا كا أو جيتلن وعلى تقدير ثبوته أو كجي أكا يعي مو يعصي مولي كاي أو يفتح فإنه لا يصلح دليلا أو هو أو جيتل كوزاسيم هجا لمن الجنوب أو يا يا جنبا من قراءة القرآن كتاب القرآن أو دكالي يكاكو صحيح أي حديثنا نهي سسزو قال شوكاني إمام شوكاني رحمه الله أقال ليس فيه ما يدل على تحريم أكين نان سنة قصدو يجي شابين لأن غايته أكهيونو نيانوبي أن النبي صلى الله عليه وسلم ترك القراءة حال جنابة أو نبي أو كيوتي تينو مناسين جنابة ومثله أمولي مليونان لا يسله متمسكا للقراءة أزون ينصوزا أو رصوزا كاي أسيادة هوني كاي أكاكا إيادة فكيف يستدل به على تحريم أنا يكوي كنيان سيادة ka eyi yɔ kasa mi sa ni bɛrɛ yɛ wɔ mɛ ɔka kasa mɛ ana yi ka e bɛ nyɔngu si yɔ fa kɛ fa ya sadi lobe e mo mɛ nyɔngu basi muhu ja ala taare ka ye si yɔ wɛ wakada haraja buhari taale kan an ibn abbas imam buhari yɛ dɔ sɔ wɛ hadisa na kɛ yani hazafa isnadu uh, hazafa awal isnadu yani ani papa ini ozan aydan adɔ bɛ bɛ na nyɛ ko de yani hono bɛ abdullahi ibn abbas رضي الله عنه مولينا إلى أنه كعبد الله بن عباس لم يرى في القراءة للجنوب بأسا عبد الله بن عباس أولي يعني نايكا أو إني جنبا أو القرآن كان يرى نبي أو سوري أنا إني جنبا عبد الله بن عباس أنوري كايدور إني جنبا أي نصبي أو أني صدا هنا كذا القرآن ويؤيده تمسك بأموم الحديث عائشة دسو كتايون أو إذ سوزا hadisi eh, ana kwa be ile aisha radhiyallahu anha anna rasulullah sallallahu alaihi wasallam ibada kalantu mori kana yazkurullah ala kulli ayani o moita mayo morihi ine abuman an wal qur'anu min zikrillah dako wa bara'atul asliya hatta yasihu litahsis hadha al umum oka ana kana men yani ozainu hete kai ile non oha akanyo evidence ana je tele ana kai o ba joti kai ile no me man shobe na bana no sono ba joti doke wal naqli an hadhihi al bara'a do se ba shoku le honi o e hono ha kai enyo me kakolo nyamu me yani hatta yathbutu ma yamna min al qira'ati al qur'an polo da nyo isini yepe kai iyo o e qur'an izil uh, uh, aslu adamul mani illa bi dalil aw ko yeta na nyawi kaye e ze yo yo da e na ebanye dalil ebanye huja anasu ke yo wa dalilu amma huja na banye yo lam yasbut o hepete huja nani o hepete wa hadha al hukm ala umumihi lil junub wal hayy okay okale non yani ya babe yana ka oyni janaba yana ka oyni heida lakin al afdalu fi hakil junub amma anani bani huwa na ana bani bani hu yana ka oyni janaba an yubaddira bil iktisal ona bika ohi ohi wenyi idha arada al qiraa ana kis kono keu sama li annahu akmalu fil ibada agoka e owo me ono ono jetere hu ini obado na me yomorin walikawli sallallahu alaihi wasallam agwa kana ikontu molyo molyo mengoda dale inni karitu an azkuru allaha illa ala tahara ma yo kai mammo ita ma mori aka me reswa ene amma ka kasada me so in la qira'at e alquran wa yaska wa min bahas in la yanon e wa ta kita mamun minna albani rahimahullah alai o ko wa ta da dan e wala wa ta ke tafsir mustafa al-adawi amma min tafsir suratul waqi'a amma an mitasiri aye la ya masuhu illa almutahharun yani ube sana ka kifayatu an kifayatu kifayatu kan fi hada ube sana ka oho in leonon dake ile ahowa anaika arhwel nenye oiga hitwa masul musaf ono waiso wakani qur'anin wal qawlu fihi ka qawli fi hukmi sabiq okile anale beinan bole asman kile ya nai kobi dira dobi di nai noi kan bijawazil musaf lil junub ini ka aaze kae oza nai ni janaba onya musuwa kanyo albani imam nasiruddin albani rahimahullah alayhi oko wal bara'atu asliya yani agobe oyeha in uyete ma allazina qalu ana ya le na kai qalu e ka kai bi jawazi masul qur'an min al muslim al junub ka za ka aswa kan qur'an hukumu ya na kai ni janaba walaysa fi babi naqli sahih oki ezele bani ni babu nan naqli sahih ile ya na jeta na ka asebe yujizu huruji anha ana ka o de kai atwa atwa atwa honan atwa honan kai azan no nyam so kan quran qultu dima ka kai amma istidlalu bihi almani'un min qawlihi sallallahu alaihi wasallam o ka o hel sanai kai aza simi hujja yani na na ka en ne ya en ne la ko to mo sallallahu alaihi wasallam la yamasul qur'ana illa tahir

don shi hanata ya ntuwa eh, don na huinda agobi don tuwa mori a eh, wasu ne don tuwa mori a eh, wasu ka sami dimi ne leo doka ne ni janaba ba ono ne ono me do don shi hana doka inal al moment la yan jus awele ko mori o ma wari dote doka amal aya awele aya ne le ya evidence la ya masuhu illa al mutahharun enyo na asu wakanya ake ena ka en en mulkin la qur'an karim fi kitabin maknun ana qur'an na ka onyo banye do inu ya na ka ivesere and preserve tablets na mazu na wa ta'ala laki la ya masuhu illa al mutahharun enya na suwa kanyo ake na ke ni yani ayo non ebo do wi do me yani hobaro wi enyo na suwa kanyo ake na ke ni fal maksudu bi yani semini da allahul mahfuz ona be lahul mahfuz mi ka do mero ya odo ala aqrabil musamma

da ni evidence no nya se yodo kono do wa ya go ka ni heida he wala ho ni heida wa evidence na ro no qur'an na ya ni yan sana e ke o yo doke ono dure ke o mo zona wa taala o mo akare qur'an na no ba asman ki me dere ka he no ka o mo zona wa taala o ke shahru ramadan allazi unzila fihi alquran aw el ramadan ana e ka inna ni to qur'an yaten hudan linnas o ibulu juzabe yadan anisana boy ibulu juzabe yadan yani ọmọ wa ka kɛ ɛlɛ la maa ni ka ɛɛ ɛmuri wa ka hudan lil muminin hudan lil nas ìjẹ́ ndọ́ kò wáyé kóntùn fèrè ọ̀yẹ́ bèmí màá nàzàlì nàlá àbdé fáàtù bí sọ̀rọ̀ tì mí mìsè àwọn àyíká wa mọ̀jẹ́lẹ̀ ká ẹni sọ náà ìkẹyẹ kí ẹ tẹ ẹ ọ̀rẹ́ ha yàní àwọn nàlẹ́ sọ̀rọ̀ wẹ̀ ẹ̀ ń wúni mi sùúrọ̀ nù wẹ̀ ká ọ̀hún mà ẹ̀ ń wúni mi sùúrọ̀ nù. so ẹ̀yin evidence ana sọ ka wọlé ọkọ̀ ya dẹ́ ọ̀dẹ́kadẹ́ ya kìkọ̀ nyọ́ ana je tele ko lonya so wakanyo qur'an ijada ni he o ijada ni junub yani abe na kure ka hadisa e, e, e, na hadisa na kuma ya e atubo kun ejenye aya na we na ka e wele no sebe o hadisa na ko we wele no sebe izo e na so won لكن ثالثا أقوتا المكس في المسجد ونوعين ملسين اختلف الآراء للأمام في جواز المكس الجنوب في المسجد أوكي أولي جموني الإلارة وين in oize kolo in malasi yani onai ko ni janaba fa minhum man ajazahu anya da ina naika enne da wa minhum man manahu danyi ne naika ne ya walladhina manahu walladhina manahu e naika ne ya istadillu bi qawlihi ta'ala enne simu hujo ko no mulka kai wala junuban illa abir sabil hatta taksilu yani eze eze e, e nya naika ni janaba e wona naika ba chule pala polo de ne wen wa bi hadisi nabi sallallahu alaihi wasallam ati hadisi annabi kai inni la uhilu almasjid li haid wala junub me me halali yo me malasi halali yo nyana na ko ini heida abike o ino abiko na ke o janaba amma wa kana wata li hadisi na isnaduhu da'if yani ce na na ke ala dawe o kuma wa ilatu jasra bin dajaja yani illa na ina ana be jasara dajaja kala buhari buhari kaka indaha ajaib ile himi yana ile nyono sɛmɛmɔ de nyɛ ŋusiri anu mu kɔn kɔ ile ohime ile ɔrɔ ile ile katã katã ŋu ahunu wani bɛn wafi riwaya ini riwaya lɔka ala inna hadha almasjid so bɛ dawiri ma lɛkyɛnɛn la ya hilo le junub wala hai ɛzɛzɛ yɛ ɔnayi ni janaba awɔ sɔnayi ka ɔyi ni heida wale ka ni e, riwaya na dɔbɛ ini binu maja dɔbɛ fa busayiri busayiri ɔ dɔyi fan deɛ na fi hil majuhul awo kani majuhul ina dali bɛ ni rɔyi mahulɔ ale ni dɔyi ful jaami. وراجع أنا جئت في هذه المسألة إن لأن ناهد أنا مع الذين أجازوا له لبس في المسجد أنا هناك أن ذاك أن يمين مجلسي وذلك لبراءة الأصلية أقولك أهيت أنا بك أزاها هونسان إنسان ولعدم وجود دليل ناهد لتعليم أقولك إذا لبني إذا لبني هجة أنا كوكو كويت أنا ذا ينصر إن شاء الله وهذه الأحاديث وكاولي حديثنا التي استدل به المانعون أنايك أنايك إني أنس مهجة ضعيفة يعني أقوم فالأول فيه أن فان اضطراب أن يبدي وفي إسناده جسار بن دجاجة يعني إن إسنادا آه، أن جسار أنا وزي دجاجة قال بخاري عندها عجائب والحديث الثاني حديث هو دوم مرسل حديث حديثنا كما رواه تابعا رسول الله صلى الله عليه وسلم بدون صحابة يعني tabiya ka kono man do on to moliyo man ka mo ya na ka qala bagawi rahimahullah al imam bagawi aku wajawaza ahmad wal muzani al maqs imam ahmad at imam muzani enne ka onye na nine heida o na ni janaba onye ngi malazi wada fa ahmad hadisu li anna riwaya li anna eh, rawihi aflat majhul yani imam ahmad atadifi hadisa na nagukiro we na dowe anabi aflat yani azeye dako amal aya awere ayo no fal maksudu bi kawlihi o so mi no ka ono ka ka e abir sabil ena ke chole farahu humul musafirun ena ena ke ya hulehi tusibuhum janaba de janaba dawa fayatayammamuna lame tamamin wa yusalluna de kusalan وقد روى ذلك عن ابن عباس أما لا دعوة هنا عبد abdullah ibn abbas tarjuman alquran قال ابن حزم رحمه الله يعني ابن حزم الأندلسي ako wakad kana ahlu sufa aka wela na ka e eh, sufa ah, ahi wa ahlu sufa yabituna fil masjid ene eh, swara inu malase bi hadrati rasulillah sallallahu alaihi wasallam ine yonto moli sallallahu alaihi wasallam wa hum jama'atu kasira e eh, jama'a na ka roro wala shakka enyo le ka ka fi anna fihim ka anyi na ni man yahtalim ana ka rora okay fama nahu Okay, anyị na nana ka ene mane rora sama na ha kot aze iyo ya wada umanyanye anzali kai e. ije wala rora ari ona ara ntu muri ka ka ona rora na ona aso queen malasi qultu dim ka ke lakin yustahabbu ama isha e, liman arada julus onis kono ya to fil masjid in malasi wa kana junuban dana ko ni janaba an yatawadda o malwala lamma sabata an ata ibn yasar alman kitana ko he pete hon ata ana wodi yasar qala wa ka ra'aytu rajula min ashabi rasulillahi sallallahu alaihi wasallam mere lijana rena sabiyan to mori sallallahu alaihi wasallam yajlisuna fil masjid da yatunu malasi wa hum mujnibun da ni janaba idza tawadda'u udu as-salat ana ka enne malala alana ka ozame jaza na kusala yani la sana wana sebe onowe alektisalu mahabba inyena ka ishi ka ho e wajibi awe goslo man gosala meyitan ono bi o iwenyi o na ko ho kwenyi yustahabu liman gosala meyitan e shi o na ho kwenyi an yaktasilu ko hwenyi wa dalilu ala zalik o ko rubile ono an abi hurairah radhiyallahu anhu alahu nabi hurairah mulu ina anna rasulullah sallallahu alaihi wasallam qala bala garan to mulu mulu mangona dole mo ha o kake man gosala meyitan falyaktasil ono ho kwenyi ono re ho ono ومن حمله فليتودى أنا عوزك أظن دون ملولا قال شيخ الباني رحمه الله عليه أو كاكي وظاهر الأمر أنه ليتوه إن ليونان يعني يفيد الوجوب ونصدو كاي إلى بابوين because أو فليكتسل أنوريه يعني أنه ليتوه ونان أكاو دوين نعم وإنما لم نقله وإنما لم نقل به yani ama eze man shoto eze man dowe ka ya babawe bi hadisain agobi hadisera al awwal ani papan qawlu sallallahu alaihi wasallam ona boy ko non to mari kakai laysa alaikum fi ghusli maitakum enyon e baba tola no lesoni ini oyi ko yin guslu kawa hwenyene iza gosaltumu ana kawa hwenyene fa ina maitakum agokai ukwaune laysa binajis e bidotewe

asabi ni roja allah anhu marda a ben yana hunye ne ko kunye ogwa wa ni sana ka e shay nan ka wen guslul aidain ono be oyi wen na aidin ayban lam yati fi hadha al hadith sahih o kan hadith na wen nan hadith na ko je tala wa inna ma warada tasar amma an yinu bi an sahaba hun wa sabi ni yati bayanu ha fi akamul aidain ana ki ba me hayan ini oda ana ka o wen le e je ba وقد استحب العلماء أن ينشأ القتل يوم العيد kodo winya kuyi aidi mustadilina bi hadhihi al-athar da kinu banon en ese mo yetire enen wa qiyasan ala ghusl jum'a dele se dele se obene o iwe nyono da hwe nyida ban ni juma salisan ogota al-ghusl inda al-ihram ono boy kwenyi ijoda kwenyi ihram yenwon ذهب جمهور العلماء يعني أنا أنا كنرو أنن نانكاي إلى استباب الجزء كي شكله لمن أراد أن يهرم بحج ونسك نكوني هرام يهمنا نامي حج أو أمرا أو كأمرا فعن زيد بن ثابت أدهن بزيد بن أبي ثابت رضي الله عنه ومولي ينال أنه رأى رسول الله صلى الله عليه وسلم وكنا لنتو مولي مولي مهنا دار مهايا تجرد لهلاله أن ونيا هتدو كوني هرام من يهو واكتسل دويني رابعا أقوهنا الغسل عند دخول مكة أنا ويويني جدا عن مكة فعن عبد الله بن عمر أدهن عبد الله بن أبو عمر إذا كان لا يقدم مكة أكنه كان لا يقدم مكة إلا بات بزيتوة أو نعم مكة عبد الله بن عمر أما مكة أكو صلاة أنا هزيتوة حتى يصبح إجيانه polo de yane wa yaktaselu do wen summa yadhulu makka naharan da ko do sen makka ويذكر النبي صلى الله عليه وسلم أنه فعله أو ما يتمع هون النبي صلى الله عليه وسلم كان أو ما نمت ها مثلا قتل وقوف بعرفة أنه ويهوين جزا جاين عرفا وذلك لما رواه مالك أنه في حديثنا كمان مالك يدوي أن نافع هون بنافع أن ابن عمر قبل ابن عمر رضي الله عنه مولينا كان يغتسل لهرامه قبل أن يحرم وهوين iye ọyị kwenye ha ramen ihe ntọ dọba kwọ ihe wali duhuli maka ati ohwe nye ahụ maka wali ukufi asiyatan arafa ati jahai ọna je arafa inuruba lakin nahu mawkufu alayhi okile non idan kenotu je ولم يرفعه الى رسول الله صلى الله عليه وسلم او شو نغدن تو مولى صلى الله عليه وسلم كنت مولى من من دوك ahwenyi anyana ikowe obabele mihaida oka yajuzu lilmustahada ana azayo na ikoyne elida mulistihada an tatawadda komalwala likulli salatin abi sala kama yajuzu laha azma kama eleza anta an taktasilu likulli salat ko hwenyi ina abi sala aw taktasilu lizuhri wal asri jami'an gazlan awika hwenyi zuhri ni asri babe inyi onya وللمغرب والعشاء جميعا غسلا مغربا والعشاء دوبنيا وللفجر غسلا yani subuhi do hu nyanya sabian ogoho hemba al-ghuslu ba'da kulli jima onowe oihwenyi abomono zo simme uneba huran وذلك لما ثبت عن ابي رافع اصنع سمد يتبو يتلانان انا لا نايكو يفتحون ابي رافع أن النبي صلى الله عليه وسلم توفى ذات يوم على نسائه النبي صلى الله عليه وسلم أو جسكارا يكون يا نسان yaktasilu inda hazi ondo sondo wenyu wa inda hadhi ondo sondo wenyu qala dan ga fa qultu ya rasulullah nke wonto moli sallallahu alaihi wasallam alla taj'alhu wahidan inyanon wa ma la ku ponya ko wonu wale wale ni yanan dure wenyu wale ni yanan dure wenyu qala to moli ke hadha aska wa atyabu ata osanon ono je tere hun ono do hun dai konore ni kana mustahabban li annahu yajuzu an yujammi nisaa a olo kapabusan because le wahi ile enyi kunya lama sabata anna rasul allah sallallahu alaihi wasallam alma komo hebele kon to molo molo mangwa dole mo ha tafa ala nisaihi o jezikara busan because le wahi dai kenyi kunya on fadala zalika ala ana tikrar al-gusr aghazana la sadu ko repeat do wala shi wa enyo ho ini kon ko nyano wala ala metainan de istihbab yani be shi an wala salil ujub awila ila sawabe okay sa minan anatoa hinta al-iktisali ba'da al-igma ono bi oyiwenyi ijewa ola oba bele mene wura lola okay fa aisha ta radiyallahu anha ado hono aisha ba mulu inaire qala to ka ke sakola rasulullah sallallahu alaihi wasallam onto mulu sallallahu alaihi wasallam yani o chiango fa qala daga ka usalli nas asalla na ba'da nuwara kusalan فقلنا دك ايو كاي هم ينتظرونك يا رسول الله بين جيزو ني وانتو مولى صلى الله عليه وسلم قال دك كاي دعوا لي ما كني مي في المدب يعني نانيا قال ففعلنا دي ومن فابتذل دوين ثم ذهب لينو دنا كنا سكتا كويتن فاغما عليه دي ولدان ثم فاقا اول من دار كويتن dare hakwata fa qala laki asala na, ala na wala kusala fa fa la dika eye eh, eh, hum yantaziruna ke eh, jezu ya rasulullah wa antum ali sallallahu fa qala dare ka kaida uliman atinyi me fil mihdab ini enya ana kenya ganawe qala fa fa'alna de aisa dok de wa wala men fa tasala dori hwenyi summa zahaba liyanu dare na konore fu kata kweten fa agma alayhi summa fa ko de ulada ndare haran وقال دوك أصلى الناس على نرى صلى فقلنا لا ديك يجي هم ينتظرونك يا رسول الله اجيز وانتو مولى صلى الله عليه وسلم فذكرت دا مويتا ما إرساله إلى أبي بكر كنت نتو أبو بكر ka ona chola kusala wa maana ogutuma ya nuo onoga kali ya nuo yani yan hado bi juhdi wa mashako yani oy kwete li rasuburi ati do zama okitambi onokeka anayinile onon iza amna asna il ana wika ewe na me doda iyo no me hole yani enyi na nwa bana jinebe inan aw asna al junun umono de fi chu enyi na nwa bana jinebe wajaba guslu qiyasan ala naim oke ya ko ko hwenyi iji ya obi ọ ka osara dorura nam do de ya na sifatul ghusl apejiwe enyo eho oke al bil huwa jasad bil yani semin ka ozogwen onobe kai inyutu e abocha ngon fa ala ayi sura hasala biha hadha al tamim naa ebe anai kai e inyo mani dotu abocha ngon faqad saha gusluhu yani inyano no ola jetele hatta law bada bi asfalihi qabla aliyahu ọka ọ dakarị ọzọ ahụ enyi na ka na ọ wede nyina dọba nye nebe ba a na liki nyọ etu abacha nwụda ya na na ọba bụ tụrụ ayịrị sọ inyo nọ ọhụ lakin yustahab amesha an bi sifati biha sallallahu alaihi wasallam isha ọzọ hama ọzọ sasa apejiwe ka a na-ememe ehwe fahiya akụmalụ akwụkwọ na etere hụ ha nọ fọwọ́dìbò fi yani ozahwen o wajibi tora ile so otweba alawal oni papan aniya ono wa imaro li qawli ta'ala agwa kono mori kaka wa ma umiru illa li yabudu allah en ni ya lake ne ko mori muhlisina lahu din ay kono den nyoyo wa bi qawlihi sallallahu alaihi wasallam atay kono to mori kaka innamal a'malu binniyat abu koro bembe mi laroben wa innamal likulli imri'in ma nawa yani yuzkun kunya elewe show taysono maran rawahu jamaa jamaa di hadisanan ben rukuni papona aro asani rukuna howa tamimu jasad bil ma ono wika inyo tu abocha ngwaun kama zakartu min qabl azman kima mwaita man dawide wa ma sifatil guslu kamila aweli apeji wenyo ayo anai kogo فكما ورد في حديث عائشة أسمع كما بين حديث عائشة رضي الله عنها أمولي إلى أن النبي صلى الله عليه وسلم فلكت على نبي أمولي من غير دولة موهايا كان إذا اغتسل من الجنابة يجاء وين هون جنابة يبدأ fayakselu yadehi do nyima do nyono banda summa yafrugu bi yaminihi ala shimali do suwori bi nyihino wahan fayakselu farjahu do nyina he nyitan summa yatawadda udu'a lisala udu'ahu lisala almono do malola anaika ame jada na kusala summa yahuzul ma almono do chenyi wa yadhulu asabi'ahu fi usulu shar do joligi ganguno yetayan hata izaro annahu qad istabra ijoore kai inyora anwo hafana ala rasihi salasa hafana do sama ni kinyu weta do kahile so summa fada ala sairi jasadi almunno do se bin ya be tan wana ba summa ghasala rijlaihi almunno do se ba nyina ahwan wa fi riwayati fi sahihain riwaya sa anaika o be ni sahihai ba summa yuhallil biyadaihi sharihi do hahi ruban ayne reswan hata izazanna annahu arwa basharatu ijo lele kinyola anwono enyure kwanu panwo afado alaihi alma salata marada zawa kinyo opeta ayo enyu peta nan olewe osoboka olewe dewe wanyangusha kopoka sai waji biawe ka ewe wa oseka yani sai alebis kono me okenya waweza kwa ka dawre abaso waka ndona ba ama sule koda se ko pa ka do ka bidia وقد ورد في بعض روايات تاهير الغسل قدمين وقال بين رواية وإذا تلت أهويننا وعلى ذلك وكثر سنة فتكون صفة الغسل كامل كالآتي دو بكاي أبيج وي إن جايهو أسمان كما بان ينوي الغسل دو مالي نيوهو نا ألو نو إناي إبن لين يغسل يديه قبل إدخالهما إناء خاصة إذا كان أنا قائما من النوم ọba nyunu bọ na ịba tọọdị dọọ ba jọọ especially ana jọọtị ẹnọ bẹdọ mmanụ nyunu bọ ọda ka sọra amadọ ke a jọọtị ịzakana na iman ịzakana kọọ iman mina nọ mana ka ịna rọha hụrẹn ثالثا غوتا إزالة الأذى الذي على فرجه دو شوكو ذي دو تناي كوينا هنيتان وذلك بغسله أم مبا ميانو كنينان رابعا أغوهنا تنزيف اليد بعد الغسل أذى دو ولما نينو da wale manu ba no wale anyị ra anyi no ido chono kwede ha misan ogwawe aludu ono wa imalalan wa ya ahoro gosle rejilei e do zatu le tewa inyi naho wa ya robada ulama jawazu ma hadha aludu anyi pa ma ume do hilafu ihtilafu ohun na ameme dɔwɛ ɔmeme jɛ ŋunye dɔke sadisan gɔsulo ras ɔke atɔyi nyine lɛ so walmar ato laaya dibo aleha haalu dɔfa irɔha ɔke awele nyine ɛyɛ e, ba bɔbe kaye ya lɔ ŋwɛyan bal ha ọke ɔke ananyi yɔbe ka ɔhaahi ɛyɛ e, lɛ sɔn bilma ilenyi hata tarwa basharataha ɔlɔdi nyɔra anwụọ ɔpɛŋwan ثم تفيد الماء على رأسها على من نضع سبب يشوان وسواء دخل الماء إلى بطن ضفائر أم لا أو كن ينيو بين بين يوان وان أيان نما نقوى بون هبي كوا وان لكن سابعا إفادة الماء على باقية البدن أنه بيبين هي أتوان أبا والمستحب إيشا أن يفيد أن يفيد على يمينه أولا قد بيبين هي وارد ثم على يساره على من نضع سبب نوع وها لكن saminan summa yatanaha an mawdido sibiji sihuna ono ya kunya naba wa yaksilu qadamai iktidan bi nabi sallallahu alaihi wasallam do sebanyino awan o ise hame annibi umuri mengora do re mo haya <clears throat> eh anyi tambiha tana ko ko ya ka yi nyima na jen yani ile na wedira ko be ono bale ma me haya ni numuri osi but uh, yaka ya ka ya ba lo zete iba jere no muri osi ama ya ndo ka ya ni hine because abiso na kuba ya bana bale ma explain isanyo na wede kadawede ama umma wotete onu nyam ka bande about 13 and era enyonyo ni ka explain na ni but inshallah by next week umuri wa resu white will continue from where we stop So if I give you room for question, Polo, this is 542 or 43. Polo, this is also, this is also, inshallah, we'll put a stop. Naam. Wa alaikum salam. Naam. naam. Naam. Naam. Yana kawa umeza male wele kai maniawe. Yana rawa mawa ila male ọmọ ememe ya ebe mani ememe ya ọ ya ndị ọla dokoro ka ada mazi ya wen then ọda na ọla ni mazi ya na kawa da anya na duwa mọrọ lan so inye ọba babatura ọrẹ so wa alaikum salam oh naam Eh, any hadith na man specify o yeko ko ja any sujuda na ayewe ma wa fi gure mori hun sa da nya ko ja ti da ayi ni sala so da da nya anam da no ya ni akoka ahuna na ka wa ko sala eja na fi bekete e no de ma do wa fi bekete wa la ka la ko ete da e ko e e no man ja tin bidio aven amma wa eja ni wanya ma ni takbiratul ula sala ina sujudul ula o sujuda na ayewe so ko ja ti kai ina de mo do wa le ko ne so bidiyo awe ka ọrọ wọrọ láti tẹn wọláhu ta'ala ala wa alaikum salam naam mm after now ẹyẹ láti dọ́ ọmọ ọ̀rọ̀ lára àlọ́lá náà mẹ́ sálà oye ko ndo se banya ejanyi do da wan tulete ejanyi da ka on la la no me ba ben sa ba me ba dan san nam wa alaikum salam nam nam ele be onye e eh, wajibi awe ko be do jesi e wera hala ka ile wa hwenyi ba be ori popi ori shahajan eh wajibi hawe wallahu ta'ala alam wa alaikum salam Naam. Naam. Naam. naam. نعم oyani na ọzọ dị ahụ enyi na ọdị best na onure kọntrọ mọ ịsọ salam ọka sụhụ enyi asụhụ enyi ahụ n'ụwa ahụ enyi agụwe especially ahụ ezi nye aje ji atụ ya so ọ bụ ya ọhụrụ ahụ sa ịzọ obedo enyi obedo na dịpa ya ka anananyi flat ọdọ ọyị na ọmee onye na-echi ọdụ ka sebe m ka ma ahụ enyi down ọ ya kwesịrị la yukallifu llahu nafsan illa wusaha umu subhanahu wa ta'ala esa sura dure so aksana ka onyu katan ana ndure kai la wajib ma uh, la wajib ma al ajz ezeni wajibi ana ko onyu kata inda usul wala haram ma al itiraz dara insana haram ana kan katobe yani wa yani ya ka kana murka wa hinya wani self contain wani sasabe amma wanyu kata ne wajibi ya tura so yani wajibi anaba babutola leso jala nyukata na men wanye ababawe ka wajibu sala wanye kata wajibu sala do yate la wajib ma al aks yani wajibi ana ka wala komen wallahu ta'ala alam na'am na'am ko a wanya ho ni re ni yi betu ana menim ka e oda hinem ka ya nyango ko ile ono ko wodire ma ya ne ngure ono na twitter na inshallah anyanwụ hụ ibere evidence ibere semeda ọbụ ọka inuwe nan ke ozugbo ilkọdịm inshallah wale jama fe hole ma ewe kwenye question ajin <laughs> naam okay ko jumal ate wala kale yao oke mujuma to kuletu ala ka odo hwenyi inenene inyela nye ababo tola ole so wara ahwo ama ka wa wale ma hwenya huna ndo hwenyi inenene na obibili dana ka wa na mukoro ehi otu ehi otu ana kure je wo bi ka tinyo sa ho gwa suna ina inu malasi do wa ko nya ngoro do la uka ko wana

نعم aya na bɛ zɔ tuma ne na bɛ na hule kana nyang mo ta ma mo zɔ ye hina o lo wa ka na o wa rora ga ma ka ma ke lo se wa ka pengu be lo ka wa nya eh wa to o ye ko to na na ka we ri sa chi ka wa hu nye o izi anya odumisa ya mamdo se kosala odowa na jeje oye ko ewo na hure ikene but o depend e, condition na ko be wallahu ta'ala alam awola <laughs> nyale ehe ma ega ana me nimi kama shene ko le odan e ihe wala nyale dia kala na nyale ah eh, sisters anyị kwasha nene ahụ ịma anyị duwere na ndị ya badọọla ya one any question wa alaikum salam na'am Okay. Eh. Naam. Naam. Eh, ya kimani were mazi enyine nwa na ka o sticky yani one man so isa me pa wa kona asma kila me go ma odo ma na itura dinye dinye kọsịa abụọ mani ime. Ona dị ka mani ọrọrọ mazi ibe na-abịa chee Ona dị ka arụhọ ka kisa na mazi ọnọdụ nye na zairin yani lavic inda shahwati sogora eje anyi ayohi n'owe ya na ka ya ozore anọ iji nebe a na ijenye wee kwụọ kọrọ lam yohe ya na mazi eh, obedo yahuruju min ma'i dafik inyo ya na ko anu kata to he ana to he wa belo he wa belo e ho maybe ana ka ba bi ya ngwa ida mari me si pe pa de kana de wenere ka o e to la ti dai ka e sa ba jina to he honan so but abe o belo he nan so serious yato yani yata no hure to e ọsọ da ebere mgbe akwụnya nwebedo wee ama ọsọ na awe wabedo ya kọwe ọnam dike mani bi inye na ikọ ji na ebe inda shahawatil kubra ijezo ure ayohi na naike ayohi na banya ọma hụra tụ ya ọhịkwa ebe na ika especially ọ nara anya na ama okowi ene <laughs> mmiri ọlọ ya wa da omekọ ịhụrụ anya na ọnam anya da nye na akọ na mi lecture idi sisters ya mee ni school ije na ahụ ụlọ ọbụ ebe ọ na-akwụ na hụ enyi na lecture ke na akọ na mee anaweza kuwa tuokowi awe na men anavilaki sisters eyanara anyole onokowi o wai mi one by one da wono wai mene nawo ayiko se abono men Okay, onye nne mani onye nne ọ ha dupada ke ọ ijinere ọ nọ ndụrị ka

dɔw sɛro ɔn ɛn nɔ hard ɛyɛn but ɔnɔrɔ is very common sansan yà ɛ sansan nɔrɔ a ɔnà ndúlẹ̀ kɛ ɔyɔ kabi ɔnɔ ɔdà nyɛn dɛ wúlẹ̀ ɛlò ndá kà ɔkà yɛ asa yi kà ɔmɛ sɛlɛ ɛyìn nà bɛ ɔsɛ kɔɛtɛ njɛ kɛ ɛyàrá ànɔ nɔ itu because ànì òkú dɔw bɛ so ɔmɔ ahora bɛ bɔtɔ ɔnà bɛ ɔbɛ dɔ wɛtin and ɔyɛ yani waman so wakanya de nyembele kabe ture asman ke isami ture awon but mazi sorry mani o oh, boya but onye eh, ne o oh, ro pada kidofe ginebe anyhow so awon me Allah taala alam Nam. Nam. Nam. Naam. Naam enwe mazie obide la yahtaju ila ghusl. Oya nini dika ahwen. Oya ko. So it doesn't need that. Ano ya need kana we kijanya na ọ na aba kusala do na nyi nyina manio no kwere. But anyị discharge ile nyina ika ọ oya to imani ono discharge ono it's not that sticky. Ile mani mere. so we bolo no because anyi na nyo ku je dole ah e, need discharge but it's not mazi ah wonyo so no all call for eh anola anyi so me call for nyo so but when eri mani sorry when eri mazi mazi boko ya is gomis dole kai e, o mani tu ya unyamba so kanya do man so le won da unyamba ya ka me a meri meri but awo me ya la yahtaju ila gosol eni ni ka onye no no ka ka ọ na hunyi ona na anyi nan wallahu ta'ala alam ala. naam okay onye na head ya ira kaisa na be na ka sonye na onye na head onye nkokoran onye nsuwa ka nyokoran huje lenye a gengenyan yani hujja ne be imma hujja to daif ifada ka hujja ne hujja ga na ka ko mawen a ele nenye ana sele no honan e sele no akobona so abe ele ya evidence en hore o man hure to he ona mi dure ki o yeta na nye ne le ona we kai enye evidence na ko ya nya na na ni heida ka asoko qur'an enye evidence na ka o ya nya na ni heida ka e asoso kanyo qur'an e hona ndo nye na ho qur'an na ama ho qur'an na da hisa to na any other sura da na we can mention sana we o mi o stop an kai e, aso ko e batora then ka ha ya na do bazin o stop an ka sana so qur'an yani do le kai e. ayo na ka na ano me o e ko abe na ka ya ira ka e son ke abe o e wo ke na wo ka and then you who general man to who general is based on hadith daif أو حديث نايكا لا يحتمل ذلك الكلام إلا أن سبابه أبل ينو آية أو نو أكا أو حديث نو أكا ألما كما بين آية لا يمسه إلا المطهرون سبحانه من والله تعالى أعلم akunya nanyi kwa shani sisters so enyo the try wa hi wena nene and those are ever told iko pɔli ka ya nyɔ idamale ɛkɔnya la ka ɛdɛmi ya tɔn wa ba ya tɔ dɛ wale mɔ idamale nɔn ɔne bi dira dɔ ma sista sɛ ɛni sana sɛ ɛyi da ye biliv ka ɔmu sista sɛ ɔtsi la do do bɛ do ka yɛ ɔmu bɛ sista sɛ ɛnyɛ kaka wa ya so to make sure ka you revise it ɔyɛ all cost yes all cost and more cost because ya compare to isani ya sɛ ka yi mɛ ọrụ.

where this are fiqhul mu'amala fiqhul ibada or ko you need it adaka u ko nyon ronye ni fiqhul ne o mara e wa mara kan e doka o da hu sira e jo shoka doka ele anu kan e zo yare e jo doka ai tamamu min na da he no e doka wana ke ka we doka le e ko mun do tinye je فسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك